ẹ dákun ẹ má gbé ìwà o. don't worry yes sir ma make sure pa deal pẹ̀lú. ẹ díì pẹ̀lú ẹ sà ẹ jẹ́ kí mo pé ẹran tó iná pè iná mọ̀. ilé mi láì wà ilé mi ilé ìrọ̀jì òun náà ọ̀rẹ́ láti wá ọ̀rẹ́ láti padà. ẹ bá ń ṣe kí ní òfin. ẹsẹ̀ bí o. téèyàn mọ̀ ń páyé gbámú sàn ni kò ṣeé dúró wò. ayé lówó mi wọn ò kí ń ná náírà lájùlé ọ̀run. Gentle madness every day and night. Gentle madness everywhere you go. Gentle madness every day and night. Turn to madness everywhere you go. Yeah. Baby, kí ló ń jó ẹ lọ́wọ́ tó ya jólẹ̀? Ọ̀run yàbọ̀ ọ̀rọ̀ ẹnìkan kọ́. Irú kí lèyí o? better for worse, la ó jọ No matter what happen, I will stand by you. I'll never, never let you go. Máa dúró, máa dúró. Ìfẹ́ yẹ òtítọ́ ni o. Ìfẹ́ òtítọ́ ni mo ní sí ẹ, morning. See ya, baby. I will never let you down, baby. If no matter what I say, no matter what. ṣé wàá dẹ́kun. ìwọ náà má gbé mi ṣubú. ṣé mi fẹ́ gbé ẹ ṣubú ṣó ti wọ́ mọ́ ẹ. ṣẹ́ṣẹ́ ni tíwọ́ náà bá lọ wo ni aṣáàjọ bímọ ni. ṣé èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ wo fifteen minutes mo ní láti lọ síbi iṣẹ́ mi ò ní one second báyìí láti waste. irú bàbá bíi tiẹ̀ mo rí rí wo. èmi ló èmi ló ń sọ pé irú bàbá tèmi ló rírí. ṣé wàá ṣàyà lọ́nà kémi náà lọ bí ṣé mi náà ti late now. ẹ gorí mi kọjá gbà yẹn. ìwọ náà má lọ bí iṣẹ́. tó bá ti ní to me now. Oh, my love. she came me mí, kí ló ṣe? Nothing, Mom. Are you sure? Yes, Mom. I know you always stay good for Mommy. Hmm? But you know Mom has to go to work. Hmm? Mommy needs to save life to make Nigeria a better place to live in. So I need to go now. Mo ní pẹ́ dé. Ó yẹ kí n ti wá jẹ But you know you're, you're on holiday. Hmm? ẹwà omi ìtàmì lẹ́yìn ẹgbẹ́ ti jẹ́ ti so your food is in the kitchen so you make sure you eat kò dẹ̀ lo oògùn okay. That's my baby. You know I love you, right? Mm -hmm. Stay good for mommy, okay? Okay, mom. Okay, mom. Simi ibi báyìí ló wà tẹ́mi rò pé kí n wá síbi báyìí ká wá ṣe assignment. ó mú ẹ ṣe ẹ kò sí wàhálà èmi náà ni màá kúkú mọ́wì nìyẹn náà tẹ́lẹ̀ mo ti mọ̀ pé èmi náà ni màá gbé first yẹn so ṣé ká ṣe ó dá ẹ lójú èmi ni màá kọ́kọ́ ṣe o màá wì yẹn ẹ sí wàhálà á ju ẹ lójú lẹ́nu. sí wàhálà gbà kó wà kó fi sílẹ̀. ti mú ọ ti mú ẹ. mo yà máa bọ̀ ń ta máa bọ̀ ń ta. mi ìtẹ̀ báyìí mọ̀lẹ́ ìwọ náà wẹ̀ tẹ̀lé. sinmi ọwọ́ ẹ ní ọwọ́ ẹ ló fi tẹ̀ mọ́lẹ̀ wọ́n máa bọ̀ ọ́ tẹ̀mí náà fẹ́ ṣe tèmi jàre ti tẹ̀ mọ́lẹ̀. Sinmi o ti tẹ̀ mọ́lẹ̀ máa bọ̀ níta. O ò dẹ̀ bọ́ síta náà Sinmi ò dẹ̀ bọ́ síta náà. ìwọ náà. ó máa nẹ ọmọ ilé wa ló wá ká ìmúlò lé ó nẹ òun á lójú òsì. má bọ̀ bóyá tó àná. ṣé bùkọ̀ tọmọ yín sọ ẹ bùkọ̀ tọmọ yín sọ ẹ gbọ́ tó tó tó tó tó yẹ kẹ́mẹ́ bá ṣọ́ kẹ́mẹ́ lé mọ́mọ́ yẹ kẹ́mẹ́ bá yẹ tún sáì dẹ̀. ìyá ṣé bùkọ̀ tọmọ yín sọ. ṣé kì í ṣe mèrè ni ṣé o wúwo ṣó fẹ́ nà ni. ó dá bàbá ò bàbá yìí. kékeré kékeré o kékeré kékeré ló yẹ ká ti pẹ̀ka ìrókò tó bá dàgbà tán yóò mọ béèrè ẹbọ mo ní tó. kékeré ló yẹ ká ti pẹ̀ka ìrókò bàbá ń sọkún ó yẹ ká mọ ríran ìlà ń pọ̀rọ̀ yìí ó ti fẹ́ mọ̀ láronú ọ̀rọ̀ yìí fàmójútó ọ̀rọ̀ yìí fàmójútó ọ̀rọ̀ yìí fàmójútó. I came to arrange my room. You know how important it is to take your drug. Oh yeah, wá lo oògùn yín oh, That's my girl. Hmm. Good girl. Now go to bed, okay? is not always the way. Violence is not always the way. Calm down. Calm down. Calm down. Calm down. Calm down. Calm down. Kékeré. Kékeré o. Kékeré. Kékeré ló Why did you take my baby? mi òun máa wọ wíìgì tẹ́lẹ̀ náà with or without my permission I thought we were friends. Yeah, we are friends but I respect boundaries I like boundaries. Yeah, yeah, hey, hey, hey, hey. Do not put your filthy body on my bed. Don't, don't. Like seriously? Yeah. You know I'm not poor and I also have my house and mo kàn like wíìgì yìí ni and tó bá jẹ́ problem wa i will give you your money má sanwó ẹ̀. ṣíṣ kí ló fi mí pé mo tọrọ owó lọ́wọ́ ẹ̀ ni bó ṣe wọlé nìyẹn tó lọ mú ẹran méjì ní report mi without telling me o tún wá ní fọ́ńtírì mi láti mú wig mi without my permission then you are even about to put your filthy body on my bed. <sighs> really? yeah ẹbí ẹkọ èmi ni mo fà fún mi ní kí ọwọ́ ẹ give me the key. ẹbí ẹkọ èmi ni kankan lẹ́mi ò kí n ta mí lẹ́sẹ̀ out tilẹ̀kùn out get out get out get out. I Oluwaṣekemi Cole I am a beautiful woman with a beautiful heart. Ó kàn jẹ́ pé àwọn èèyàn máa misunderstand me You see, when you're too quiet, people take you for a fool. I am just a principled person. I can be sweet and sour at the same time. <laughs> oh, my baby's calling. Ah, pride. A young man tó níwà, tó lẹ́wà, tó tún wá mọ ìkẹ́ èmi ọmọbìnrin báyìí, tó ń mi lójú. He's so compassionate, kind, loving and caring. Ah, oh my god. Hello baby. Hello babes. Show o bínú pé mi ò tètè gbé kọ́ọ̀lẹ̀? Yes. Show the dẹ̀ bínú pé mo dá Ah bínú kẹ̀. Mi ò lè bínú sí ẹni tí mo nífẹ̀ẹ́ sí. Ìwọ olólùfẹ́ mi. Mi ò o. Thank you dear. Ó mọ̀ pé tí mi ò bá tí ì bá ẹ sọ̀rọ̀ kí n tó sùn báyìí. Oorun Oh, honestly, bó ṣe ń ṣe mí náà I miss you so much. In fact, I wish I can have you in my arms tonight. Oh my God, me too, babes. Bó ṣe ń ṣe mí náà nìyẹn But ah, tó be, what you wájú mi ga, mo ní láti concentrate lórí àwọn um, document tí mò sort out. Ká ní video call ló ṣe pẹ̀lú mi ni, wàá rí bí gbogbo ilẹ̀ ṣe ga sí. Ah, no, no, no, má bọ̀dá láti jẹ́ kí n pè ẹ́ lórí fídíò call i know you're busy and èmi náà fẹ́ pé so that mi ní máa distract ẹ reason tí mi ṣe pé tẹ́lẹ̀ nìyẹn. oh thank you so much darling that's why you're the best. Uh-huh. you're the best too i love you so much um, ṣé o ti wá jẹun. Oh, oh yeah, <laughs> mo ti jẹun. I just finished um, eating the steak I, I ordered. Oh yeah, steak. Kò badum. <laughs> But nǹkan tó wù mí jẹ nìyẹn actually àbí Kini ni mo wá ń ṣiṣẹ́ fún mi bá lè jẹ nǹkan gidi sẹ́nu ara mi. Eh, eh, don't mention before nǹkan ọmọ tó bá ṣiṣẹ́ dídí ó yẹ kó lásìkò ìgbádùn so you're yeah, pardoned. <laughs> All right babes. Um, I'm going to have you in my dreams tonight, I wish. Mm. So go and sleep. I miss me, Joe. I love you so much. Mm, I love you too. bright, bright of my night. kí lẹ fẹ́ mà. ẹ fún mi ní captain cook bread. o kò sí o. Ah, ok ẹ fún mi ní coke plastic. ẹ jẹ́ fún mi ní peanut méjì. Wumi ṣé ò rí mi ni. Ah, irú èèyàn ò lè lè bá ìwọ Ọlọ́run ẹ jọ kí ni kí n ṣe nígbà tí mo wá rí yín ẹ jọ mo ń bọ̀ jàre kí ni kí n ṣe nígbà tí mo rí yín. sọ ọmọ mi kí. ẹ jọ ṣé èmèrè ṣó máa ń kíyàn ni ṣebí lọ́jọ́ kìíní àná bọ́mọ yín ṣe ń gbé lẹ́yìn náà ń gà ẹ mẹ́rẹ̀ ní àjẹ́ ní ẹ́ ṣé ẹ tiẹ̀ mọ̀ wípé gbogbo nǹkan tẹ̀ sọ rọ́bìṣì lẹ́ ń sọ oh! ẹ tẹ̀lé ní má sọ bẹ́ẹ̀ mọ́. ìyá ẹ ló ń sọ rọ́bìṣì ni ṣé mi ni mo sọ rọ́bìṣì. màmá kí ló máa ṣe ń gan náà. ẹ̀dà ṣe é ṣe gbogbo gọ́ọ̀nì ṣe é ṣe kí ni ìyá ẹ náà máa ìyá ẹ̀ wọn máa lẹ̀ kó pánlé wọ ọmọ burúkú rádaràda yìí ìyá ẹ̀ náà máa lẹ̀ kó pánlé tó bá ti máa bọ̀ máa bọ̀ súnmọ́ mi bíbá yìí àjẹ́ mi ò lè rí ẹ òun náà ni wọ́n ṣe bímọ lé ẹ òun ló ṣe jẹ́ kóyún dúró lára àyẹ́ ẹ àgbàyà ni yẹ́ ń lé àgbàyà ni yẹ́ ń lé ìyẹ́ àgbàyà ni máa bọ̀ tí mi bá ti máa bọ̀ máa bọ̀ máa wò ó máa bọ̀ èmi ò ní sáré lé ẹ ìyẹ́ ló máa sáré kiri ìyẹ́ ló máa sáré kiri ọ̀dẹ̀ ṣọ́ọ̀mọ́ lélẹ́yìí bá wọn tó yẹ kí wọ́n ti pààrọ̀ ẹyọ kan tí wọ́n bí sí kò wúlò ọmọ àlè játijàti máa bó ṣe lọ́jọ́ òun náà nìkan ẹ̀kọ́ yín dúró lára ayé òun ní òjẹ́ kẹ́ ẹ pé méjì. kí ló dé tí wọn nìkan lọmọ ni grandma best òun ní máa gbọ́ you be doing everything that you you you, like kí ló dé ah ojú tó ṣe wáyé lọ ni you are going to be there for one hour if you beg me if you shake if you shake i will increase it to two hours kí ló dé ah fẹ́ pa ni mélòó náà mo mélòó náà ni mo ní. Daddy please. You beg me again. I don't do that. No no no look at me. I don't do that. Tó bá tó bá ṣubú tó bá ṣubú. Ah, ah, kí ló dé? Ṣé fẹ́ pa ni? Ibi díẹ̀ díẹ̀ dẹ̀ ni ẹ dẹ̀ fún punishment wọn ba ah, kí ló dé ẹ wo bẹ́ẹ̀ wo nǹkan tẹ́ sọ mọ́dà. kí ni kí ni mo ṣe ṣé mi ò lè bọ́ ọmọ wí ni ṣé mi ò lè bá wí ni. Ah, ah, mi ní kẹ́ ẹ má bá wí àmọ́ díẹ̀ díẹ̀ ni ah, sorry my baby. Eh? kí ni mo kí ni mo wá tì í ṣe fún gbogbo kan tá a sọ náà wọn náà ló kúkú ń bàjẹ́ wọn ló ń bàjẹ́ gbogbo pọ́nìṣì ọmọ kò tí pe kò tí pe ten minutes ó ní kó dìde kò sí wàhálà bàjẹ́ dáadáa bàjẹ́ ṣùgbọ́n. ẹ̀mí eh, ní kẹ́ má bá wí bọ̀ gbogbo nǹkan díẹ̀ díẹ̀ ni. kékeré kékeré o kékeré.

ní báyìí ni ìwọ tiẹ̀ wà ṣó máa ló gbariwo ọmọ yìí ni. ẹbí ni mo wà mo dẹ̀ gbóhùn ẹ̀ bọ́t kí ni nǹkan tó fẹ́ kí n ṣe sí gan. bóun ló ṣe máa ń ṣe báyìí ẹ wọn lọmọ ẹni ò ṣáà kí n burú títí ká fi fẹ́ kùn pa jẹ wọ́n ti try láti yọjú sí i. ó báà lèmi ṣe ń ṣe mo ṣe bí ọ̀dẹ̀ àbí mo ṣe bí àrẹ̀lẹ̀ tí bá dẹ̀ lọ sí wàá sọ pé mo nà kí ni nǹkan fẹ́ kí n ṣe gangan kí ni ṣe bá pa mí nulẹ̀ ni ìwà máa ṣe tẹ ọmọ náà máa ṣe tẹ kí ló ṣẹlẹ̀ gan. ọmọ ẹ ṣáà ni àbí kì í ṣe ọmọ ẹ ni ah, ah. ọmọ tiwọn náà ni lọ lọ lọ lọ yìí kò fún mi sílẹ̀. kì í ṣe ọmọ tiẹ̀. ọmọ bísí. Ṣìkẹ́mi, ah. kí ló dé? What's all this? Ah, Ṣìkẹ́mi. Kí ni gbogbo ilé ibẹ̀ ọlọ́run? Ẹ́ Ṣíkẹ́mi, are you even using your drug? <gasps> Look at me. Ṣoṣù ọ̀pọ̀n lóògùn ẹ̀. Yes. So what's all this? Ẹ̀tún wèlé, o tún ti yá. Ah. I don't even want this again. Please take this away from my sight. Okay, is this the problem? Yes. Okay, Magdalena. Yes. No problem. So what? Oh please come with me. I can't leave you like this. Uh, no, I'm okay. I'm not going anywhere. ẹ eh, pẹ̀lẹ́ my dear hmm? wọ́n pa ìyàwó àtọmọ ẹ̀ ń kọ́. wọ́n ti lọ rí mọ́mí wọn lọ́hùn. ìlọyẹ weekend lọ lọ fún inú mi dùn gan. ah ipò tẹ̀ lè lọ kọ́ lè fi mí lẹ̀ kí èmi kan wà lé inú mi dùn o kó tẹ̀ máa lọ bẹ́ẹ̀ dáadáa dáadáa ni mo fẹ́. kí ló ń bá mi sọ tí ó dùn lẹ́nu ẹ̀. àbí ti báwo. o máa lọ síbi iṣẹ́ from Monday to Friday weekend tó yẹ kó wà pẹ̀lú àwọn family ẹ̀ o máa tún sọ fún mi wípé wọ́n lọ sọ́dọ̀ ọmọ dáhìn lọ wọn lọ ṣọlẹ̀ wọ́n lọ ṣe weekend irú kí nìyẹn nígbà wo ló fi ń enjoy family ẹ̀ jọ nítorí ọlọ́run. mọ́mí aláwọ̀ ẹ̀ ti pọ̀ jù ó ti pọ̀ jù ó ti pọ̀ jù kí ló dé ah, wọ́n máa ṣe tiẹ̀ ìyá iná máa máa ṣe tiẹ̀ kí ló ṣẹlẹ̀ tó fẹ́ pa mí ni ẹ wo kọ́ lọ sinmi inú mi dùn tó ṣe wà bẹ́ẹ̀ wọ́n ṣáà sinmi ah, tó bá lè extend weekend kọ́ fún wa weekend kọ́ sọ́ọ́ di bíi five days wo ní màá dùn nígbà tó kọ́ dúró síbẹ̀ kí èmi náà máa ṣàyẹ̀mí wàhálà ọmọ yẹn ti pọ̀ jù mọ́ wàhálà fún mi ti pọ̀ jù ah, òun kan lẹ́nu òun kan lọ́la kí ló ṣẹlẹ̀ wàhálà yẹn ti pọ̀ jù àwọn tó ṣe mú lọ yẹn ló wà òkè at least máa nísinmi fún wíkẹ̀ndì kò ní sẹ́ni bọ̀dé máa stress máa ṣe tó ṣe wù mí gbogbo lélẹ̀ mi. Ah, so pẹ̀lú bó ṣe dá wà yìí inú ẹ̀ ń dùn nígbà wo ni dòdò ẹ̀ fẹ́ dá wà dà ní weekend tó yẹ kó wà pẹ̀lú àwọn family ẹ̀ kó gbé wọn jáde kẹ́hìnjú ẹ̀ kíyàwó ẹ̀ sóúnjẹ tó dáa fún ẹ ni wọ́n sọ fún mi wípé bó ṣe lọ sílé mọ́dá ìlú ẹ̀ ó tẹ́ ẹ lọ́rùn tó nì. Mm, ó tẹ́ mi lọ́rùn kò sí kankan bẹ́ẹ̀. ó lójú tì tó bá lójú tì ní wàá mọ̀ pé weekend àwọn ẹgbẹ́ fi enjoy pẹ̀lú àwọn family wọn lé kí ló ń bá mi sọ kí ni tó ń sọ ara nǹkan tí mò ń sọ fún ẹ lélẹ́yìí ó tó nì ṣùgbọ́n pé mò ń sọ fún ọ̀rọ̀ ọmọ tó sun ẹ tó fi fẹ́ kí ẹbí ẹ bàbá ẹgbẹ́ yìí sìn ṣùgbọ́n pé mo sọ fún ẹ pọ̀rọ̀ yẹn ò ṣojú lásán mo ti sọ fún ẹ rí pé mèrè pọ́nbélé lọmọ yìí ọ̀rọ̀ èwo kì í ṣojú lásán ìwọ gan wá ti bí ìṣáná kíyèsí oògùn ṣé o mọ̀ wípé látìgbà tẹ́ ti bí ìyàwó ẹ̀ ò lóyún àárọ̀ dalẹ̀ wọn látìgbà yẹn irú wọn ò kì í fẹ́ ráìvà wọn ò fẹ́ lẹ́gbọ̀n wọn ò fẹ́ lábúrò wọn máa ń fẹ́ dá wà ní kán ṣáà máa ṣe gbogbo kan máa dára kan máa ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe láìsẹ́ni tó máa yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wò yóò pé tó bá pé méjì ó mọ̀ ìpẹ́ máa láìkí tó bá dáa tí ó ń ṣe jọgbọ̀n wọn kì í gbé méjì àtọ̀ tọmọdé bá ń gégi nígbó àwọn àgbàlagbà ló máa mọ ibi tó máa wó sí ṣó wá rí ntí máa bẹ sọ́ọ̀sì ni wípé ilé mọ̀dá ìlọ ẹ̀tọ́ mu lọ yẹn kó yà máa gbé ń bẹ̀ kíyàwó padà sílé wá rí pé láàrin ìgbà tó bá fi wà ń bẹ̀ ìyàwó ẹ̀ alóyún mi àbí àwa fún ẹ ní ìtò máa fún ẹ ní dùnnú tó máa fẹ́ tí in tó bá wà níta gan rò lé àmàsùn ẹ ṣó ti gbọ́ mi. ọlọ́run ló ń sọ̀rọ̀ kò ń ṣe àwa àti pé ọmọ tẹni máa gbé lọ́dọ̀ ìyá ìyá ẹ̀ ah, mi ò yé tiẹ̀ ọmọ mi ọmọ tí mo bí ni mi ò yé tèmi ò dislike ẹ ó kàn fún mi wàhálà mo ní kó ló máa gbé mbẹ ó wá ní pé kí n fílẹ̀ mbẹ àbí mi ò lè fọmọ mi lẹ̀ o. o èyí tẹ̀ ló sọ pé kí n máa mú jáde ní weekend o tún fẹ́ pa ìmọ̀ tún fẹ́ sọ pé tó bá ṣe ṣe fún ẹ máa extend weekend. ó ń dùn mọ́ ẹ ni ó ń dùn mọ́ ẹ ló ṣe sọ pé kí n máa mú ọmọ jáde nílé fún ẹ ó ń dùn mọ́ ẹ ni mo ṣe máa dé inú ilé ọmọ mi tí ì ní rí granddaughter mi tí ì dẹ̀ ní rí ìyá ẹ tí ò sẹ́ni tó máa wọ kíṣìn tó máa sún oúnjẹ fún mi kí n gbé bàgbà kìíní mo fún ọba yín ṣe wíkẹ́ndì ṣé mi àti ẹlẹ́ṣọ́ máa jọ pé lájọ máa wọlé wọ̀ta ni àṣebọ́ ọmọ ọmọládé arúgbó please give me another one tí yóò bá ti pè wá jẹ́ ká bójọ́jọ́ mi gan ló fẹ́ gbé jẹ́ kó máa bọ̀ tí yóò bá ti pè wá jọ tètè bá mi ṣe mí kò sígbà tá à ní ṣe mí náà. ẹ ẹ mami ṣé tètè yín sọ̀rọ̀ tẹ̀ pariwo tẹ̀ ṣe everything ẹ wá ṣé ẹ̀yin fẹ́ kọ́ ṣé ni mi ń pariwo tó ni. inú ẹ má bínú mi mí nẹ̀bẹ̀ yẹn bọ̀ sẹ́yìn lè máa sọ̀kọ́ tí màá ṣe nílé mi nìyí tí mo rí dàgbà tó yìí tí mo ti máa rí tí mo lọ́mọ ẹ tún fẹ́ máa control mi nílé mi ni. I can control you. kọ́ tó yẹ pé mi mommy's boy náà nìyẹn. ẹ na ó dà ṣé kò dà kọ́ pé ẹni mommy's boy ju kọ́ pé ẹni street boy. ó pè mí kí n wá street street ló lọ street ló láyé ah, street èmi fẹ́ wà kí mo fẹ́ máa ṣe mommy's boy ẹ mọ̀ pọ́n máa wò mí bíi pé mi ò grow ni ẹ má sọ ogun ọtẹ ìṣẹ́bi ò láìkí ẹ o ẹ má kọ̀ntró mi ẹ má tẹ̀ sọ̀kọ́ tí màá ṣe nílé mi. fóònù inú ẹ ò dùn ò dùn ní kankan ní márùn yìí jẹ́ kí bẹ́ẹ̀ sọ sọ̀rọ̀ ìwọ náà ti bi ti bi yóò jẹ́ shut up let me talk ti bi ìṣáná kíyèsí ogun weekend tó yẹ kó wà pẹ̀lú àwọn family ẹ̀ bàbá àti ẹ̀ máa ń gbé wa travel a máa ń jáde tá a travel tá a lọ káàkiri for weekend ìwọ wá ń láwọn ìyàwó tiẹ̀ lọ sọ́dọ̀ ọmọdé ayín lọ òun wá ń sọ fún mi wípé ẹ̀ kìnnìkan ó rí dùnú ó rí dùnú nínú márẹ́jì yìí ó fẹ́ jáde so kí ni kémi ṣe o kí n jókòó kí n máa wo tẹlifíṣọ̀n kí n máa wo gbogbo àwọn set of shares wọ́n jọ ọmọ ṣé wọ́n jọ ọmọ ṣé wọ́n jẹ́ ìyàwó ilé ọmọ mi ni mo wò ọmọ mi ti dàgbà tó láti fún mi lọ́mọ ọmọ ọmọ ọmọ ládé arúgbó yìí tó fún mi yìí kò tẹ́ mi lọ́rùn kò tẹ́wọ̀ náà lọ́rùn. Baby. Yes, sir. I have something to discuss with you. Um, Kenny, ṣé kò sí? Mm, lórí ọ̀rọ̀ tó ní mọ̀ sí bẹ́ẹ̀ sọ ni, mo it's actually a nice idea. Ó mọ̀ pé mọ̀ sí mi ni, àwọn náà dẹ̀ tọ́ mi so definitely I'm máa lè take care dáadáa. Ó mọ̀ tó bá tiẹ̀ lọ́nsìn, a máa ní time fúnra wa bóyá mo tẹ̀ máa fìgbà yẹn máa tún lè tún fi lóyún ṣó rántí pé ó lọ fún ọlùdé lọ́dọ̀ cousin mi rántí ngbà kan time yẹn mo lóyún but the moment tó padà dé tún ní miscarriage so. kí ni nǹkan tí ò ń try láti sọ mo sọ fún mi pé mọ́mí sọ nǹkan fún mi mi báyà díẹ̀ yẹn ìrọ̀bọ̀ náà tí wọ́n á sọ fún mi pé ọ̀rọ̀ pé kò ní mí nìyàn i don't want that mi fẹ́ kí ọmọ mi lọ gbé lọ́dọ̀ anybody bọ̀kún ṣọ̀dọ̀ ara àta náà ọ̀dọ̀ mọ́mísì mi ni. Oh, ọ̀dọ̀ mọ́mísì ẹ̀ ni jọ mélòó lọ́nà fún wa ẹyọ kan tọ́lọ̀ fún wa ká má tún lè tọ́jú ẹ̀ ká wá gbé lọ síbi kankan ló máa gbé tó bá máa tún ìtọ́mọ́ àbí tó wà ẹ̀kọ́. I'm sure she's gonna be fine. Báwo ló ṣe ń ṣe báyìí náà? Kí ló ń ṣe ẹ̀ náà? Mo ń kọ́ fún òde ń parẹ́. Kí ni mínì kan tó ń sọ? Ṣé kan tó ń sọ ẹ ṣó make sense ẹ ṣá? Ìjà wa méjèèjì náà ni mò ń jà o. Ìjà àbí ìjà ara ẹ. Ìjà ara ẹ ló ń jà náà. Kí ló mean? Because bí mo ṣe ń wè mo ń wò pé tòótọ́ ni pé ọmọ yẹn ó lẹ́gbẹ́. kí ló sọ. no kí ni rubbish tó ń try láti sọ since pé ọmọ wa ní ẹgbẹ́ ẹgbẹ́ kí ló ní. kò yé mi ó kàn ń sọ̀rọ̀ ok wọ́n ní kó sọ fún mi ìgbà tó ná yín sínú níbo làwọn ìrìnsẹ̀ tó rìn níbo ló rìn sí ìwọ ló mọ ibi tó rìn sí náà mi mọ bí owó kọ tí màmá sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ṣá ipò ọmọ tiwa ọmọ ẹlẹ́gbẹ́ ọmọ ni níbo ni wọ́n rìn sí ìgbà lóyún tell me now. níbo ni mo rìn sí tí mo rìn sí níbo ló ti rí ọmọ ah, ah ok ìwọ náà wò ṣé ń gbà mí ìtabàjọ wà tàtijọ́ tàjọ́ ń romance and thinking things would still go well ọmọ ìmọ̀ àtúbẹ̀rẹ̀ ariwo ni ogun atunde so ṣé ṣé mo right báyìí. ok so because of that ká gbé ọmọ wa ká lọ gbé fẹ́ lómi kó tọ́jú ẹ̀ fún wa sọ̀rọ̀ nìkan tó ń sọ lẹ́nu ẹ̀ máa gbọ́rọ̀ tí ìyá tí ìyá sọ tó bí ọmọ ìfúnra ẹ̀ ẹ̀yin ṣó nìkan tó ń sọ ẹ̀ ṣó make sense ṣá. ok ọmọ kan tó fẹ́ ka bí nìyẹn àbí ṣebí tó bá lọ náà la máa fi ráyè fúnra wa ok nísìnyí òun òun fèsì mi bíi pé èmi èè mò ń jàjà fúnra mi mò ń jàjà àwọn méjèèjì ni now. are you okay ìkan ti ẹ ni kí ni iṣẹ́ obìnrin nu ilé tó lè tọ́jú ọmọ sọ fún mi kí ni iṣẹ́ ẹnu ilé tó lè tọ́jú ọmọ kí ló ń ṣe kí ni nǹkan tó ń ṣe kí ni nǹkan tó ń ṣe bàbàrà tó sọ pé ó fẹ́ gbọ́mọ lọ síbi kankan báyìí lọ máa tọ́jú ẹbẹ̀ iṣẹ́ wo ló ń ṣe iṣẹ́ mẹ́rin ló gbà sọ fún mi gbogbo nǹkan tó bèrè lọ́mí láyé ni mo fẹ́ everything you ask I give you. èmi náà ń ṣe right mi o mo ń ṣe right mi mo ń ṣe nǹkan tó yẹ kí n ṣe Ah, wàá sọ bó fẹ́ ṣe lẹ́yìn màá fún ẹ lówó màá fẹ́ ṣe màá fún ẹ lówó gbogbo oògùn tó prescribe lọ sí gbogbo ẹ lára ṣó ìwọ mọ̀ bóyá ó lọ gbogbo oògùn yẹn. kí ló dé mọ fún lóògùn yẹn náà. ó fún ṣó mọ̀ bóyá ó lò. ó lò. your nonchalant attitude all the time it pisses me off. What's wrong with you? Ṣé o máa dátọ̀ fúnra rẹ̀? I take like a like a mother. Ṣé o máa dátọ̀ fúnra rẹ̀? Kí ni kí ni kí ló tán? Kí ló tán? Wo o wúlò rárá. Mo lè gbaná ní kó a máa tọ́jú ọmọ mi fún mi. Kí ni iṣẹ́ ẹ̀ gangan? Kí ni ìwúlò ẹ̀? Wàá padà tọ́ fúnra rẹ̀. Ọmọ kan tó kọ́ lọ fún ẹ láyé yìí o ò lè tọ́jú ẹ̀. wà á tọ́ fúnra rẹ̀ ṣò ti gbọ́ mi ò wúlò nu ilé ìfún ẹ̀ àbí bí ara wa náà ni mo dẹ̀ ń jà fún bó tí n sọ sọ pé fẹ́ fèsì mi kó jẹ́ mi ló máa bá jà tó jẹ́ àwọn méjèèjì ni mò ń jà fún kọ́ntínì wà á tẹ̀ nǹkan ìfúnra rẹ̀ ṣò ti gbọ́. kíni kan kíni kíni kíni ìṣòro ẹ kí ló ṣe tó lè tọjọ mo ní mi ò fẹ́ dandan ni wo wo báyìí má pa mi sọmọ láyé láyé ẹ má pa mi sọmọ ilé wa lọmọ wa máa gbé àwọn alábíàdé máa tọ́jú ẹ ni. ẹ kó ya máa da tọ́ fúnra rẹ máa tọ́jú ẹ fúnra rẹ. don't talk to me like that hey woman don't talk to me like that. ok mo ti gbọ́ madam kan ẹ ṣe. o lè tọ́jú ọmọ a máa rogun ọmọ bóyá ọmọ lògùn o bá mi sọ rọ́bì sọ sọ jágọ̀s lẹ́nu ìgbọ́ ọmọ lọ́sọ̀rọ̀ ìyá ẹ̀ ìyá ẹ̀ tọ́jú ẹ̀ lè ògbọ́ yẹn ó tọ́jú ẹ̀ náà ni. Ha ha ha! No, no, no, you, you, you have to stop. No, that. seriously, oh, what is wrong with you? Should ask you. Um, anyway, welcome to my abode. <sighs> Babe. Yeah. Ó mọ̀ kó burú gan ṣá. Oh yes. How? Ó rántí to tó wá sí ilé ọ̀dọ̀ mi. Ńṣe ló ń kọ́ndọ̀ mi lé gẹ́gẹ́gẹ́ bíi pé ah o ti rí nǹkan out of this world o kìíní kan. I mean look look at you look at all of this. This is luxury personified. Oh my God. Okay, thank you. ah, come on. No, no, <laughs> this is not nice. Hey, this is eh, not nice. Oshego, thank you so mm -hmm. much. Right. Yes. Sorry, omo Yorùbá ni mi, mm-hmm. Mo dẹ̀ gbé Naija dáadáa. Okay. Wọ́n jẹ́ kó yé mi pé kò sí nǹkan tí obìnrin bá jẹ ọkọ òun ló lórí aya mm. àti wípé obìnrin ò gbọ́dọ̀ máa ṣe gàgàrà lórí ọkùnrin <laughs> ìdí nìyẹn tí mi ò fi jẹ́ kó mọ ibi tí mo tó àti ibi tí mo kù sí. Mm-hmm. ìyẹn túmọ̀ sí pé wọ́n kọ́ ẹ ìwọ náà dẹ̀ gbẹ́kọ̀. can <laughs> That's why I love you, baby. I love you much more. Ọmọ nǹkan, make her yeah. comfortable. Kí ló fẹ́ jẹ, kí ló fẹ́ mu. Tí mo fẹ́ jẹ, tí mo fẹ́ mu. Mm-hmm. Okay. What? What if I tell you pé wọ́n ni mo fẹ́ jẹ? No, you can't glass. <laughs> ìwọ ni mo fẹ́ mu come on. oh really. ìwọ lọ tí mo fẹ́ mu. oh yeah. oh yes babe. are you serious about that. absolutely. okay so come on i'm gonna do that. Ṣìkẹ́mi <laughs> my one and only baby. Mm. damn ibo ni kí n ti wá bẹ̀rẹ̀ oríkì ẹ̀gàn báyìí. i mean you're so beautiful good looking o ara mú You have a very good job. And the most important one of it, you are a specialist in the other room. Mm. <laughs> Man, I wish I could just take you as my wife already. In your career, in máa ń dùn gan. Tó bá yá ń sìn ló oh, interested in. I just hope you mean it. She Ṣé all over fẹ́ fẹ́ Ah, Àbá, ah, babe tó ló ń sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ mi ló mo fẹ́ sọ tí mo máa purọ́ èmi fẹ́ fẹ́ ẹ tán ni mo fẹ́ fẹ́ ẹ pátápátá I love you from the bottom of my heart I mean mo fẹ́ lọ mọ wọn parent ẹ kí wọn náà mọ wọn parent mi kájọ fọwọ́sowọ́ kífẹ́ wọnú ara wọn ká dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wa náà I mm-hmm. mean it. I, I just hope you mean it and if that is the case. Mm-hmm. Then let's see where this love ship will take us to. Ah, You <laughs> begin to tell my wa <laughs> Oh my God, <laughs> damn! I'm so happy. Thank you. Very lucky to have you, baby. I love you so much. I love you more. hello ọ̀gágun bright kí ló ṣẹlẹ̀ ṣé ti gbalé ni ilé tá a rí break light yín mọ́ tá a rí yín nu ilé tẹ́ bá tẹ́ bá ti gbé ẹ jẹ́ ká mọ̀ kí mi yí nǹkan sẹ́yìn ilẹ̀kùn tèmi kí n lọ sùn mí ní táìmù láti máa aṣọ lọ́dẹ o. ẹ wo ẹ̀gbọ́n yóò tiẹ̀ ní pa mí rárá gbalé bíi ti bá wo ṣé mo nílé méjì ni ibi tí mo wà yìí ṣá o ẹ̀gbọ́n mi ò ní tàn yín jẹ́ o àìbí trabayé ibi tí mo wà gidi ni o àdè i dey chop steady i dey flex steady ẹ má lọ rú ẹ̀gbọ́n o. ọ̀gá brighty awúfu dey run bẹ̀lẹ̀ o wà careful you dey chop life o má lọ para ẹ̀. ẹ wo kò sáwúfu kankan bí kankan jàre ẹ̀gbọ́n i love food o ìṣàwúfu kankan o love food lèmi jẹ́ o èmi wọn tẹ́tí ra wúfu lẹ́yìn sọ o. love kí o díẹ̀ ẹ ìfẹ́ pa ẹ́ dá ìwọ ìwọ nífẹ̀ẹ́ ni kí ni wọ́n mọ̀ tó ń pè ní love ọ̀dẹ̀ ìwọ náà lọ́ọ̀fù lọ́ọ̀fù. <laughs> Ah, um, babes okay ẹ̀gbọ́n ṣẹ́yìn náà ti gbọ́ can you hear that ẹ wo máa pè yín padà létà jàre jẹ́ kí n lọ attend sí bébì mi. Ah. <laughs> wèrè bright o máa yí nǹkan sẹ́yìn ilẹ̀kùn mi wọ́n máa wọ̀rí máa jayé ẹ ọlọ́run ti ẹ̀ ṣeun. oh my god these guys are cracking me up. Oh, Damn, what? oh my love báwo ni okay. O ti miss me nìyẹn. Perhaps. Perhaps so miss me. Kí ló ń ṣe? Mo ṣe receive call brother mi tán nìyẹn. Wà lórí call pẹ̀lú wọn, brother mi. Oh. Yeah. The one you always, you know, speak highly of, right? Oh yeah, you remember. So <laughs> actually, ẹ ká jọ jáde lálẹ́ yìí. It's a normal Thursday night tradition between us. Yeah, but you know, no, it's fine. Mo ní ìdá tó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn normal tradition bíi ti báwo kí ni mini tradition ìyẹn ìgbà tí o ní obìnrin nínú life ẹ mm-hmm. now you have a woman i own you like i own you everything about you tó bá fẹ́ jáde you need to you know, take permission i need to consent to it oh. so gbogbo èmi ni tradition àbí thursday thursday tonic àbí kí ló pé you have to call it èmi ni mo máa sọ bóyá o fẹ́ lọ àti wípé ọkùnrin tí ò bá responsible ló máa ń rìn kiri. kí mean now ṣó ń ṣeré ni. náà mi ò ṣeré mọ́ mi ni tó bá lọ bìkan tí ò sọ fún mi ó lè dìjà ó lè dògún ó lè di wàhálà. oh excuse me mo ń bọ̀ ah. hello babes how far. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣe are you okay. don't oh, dare come near me ah. don't come close ọmọ kan just leave my house now now. kí ni mo ṣe náà. ọmọ kan ìfẹ́ kan ọlọ́pàá sí ẹ just leave if you don't leave I'll call the police now leave my house now and I mean it leave my house ìfẹ́ kí ṣe lómi o ìfẹ́ lóṣù o ìfẹ́ kí okùn méjì bọ́ lọ́n lé o. okay let me just go on change. Go and change, change what? Go and change what? You're not changing. Leave. Leave. Leave. Leave. Leave. Leave. Leave. Leave. Leave. Leave. Leave. Leave. Easy oh, easy oh, easy oh. Easy oh, easy oh, oh baby. Easy oh, easy oh, yeah, oh baby. Bamba pe ni labi fun rai rai ṣe bó yẹ kó pa ìfun ẹ mọ́ ànìbọn bá ń pè ní lólè o kò yẹ kó gbọ́mọ ẹran jó ẹni tí wọ́n wò kò yẹ kó wòran ẹni tí wọ́n ń wò kò yẹ kó wòran. gbohùngbohùn gbogbogbò náà ṣe sùúrù bébì. kí ló ṣẹlẹ̀ ṣé bí mo ṣe pé ẹ tán sí tó ló ń jẹ gbogbo gbogbo ayé. ẹ o ẹ̀gbọ́n ẹ ṣáàjà fi gbogbo yẹn lẹ̀ fọ̀ náà kò lè yé yín long story ní gbogbo yẹn jẹ́ ń wọlé ẹjọ́. E wambi wambi wambi o. honestly ẹ̀gbọ́n mi ò ní fọ́tàn yìí o kò yé mi rárá n tó lè trígà irú reaction bẹ́ẹ̀ i just don't understand kọ́ did lé mi jáde ni ah, wọ́n á wò ó pé àbí ṣé kọ́ tí mo What call? Ẹ Abọ́láńlé pè mí. Mo dẹ̀ excuse ara mi mo lọ receive call yẹn. Ah, next thing ti máa rí ni tó kọ̀ déédéé pariwo. Ah, Àyà mi tẹ̀ ti jábí pé nǹkan kan ṣẹlẹ̀ sí. Kò gbọ́ anything ló kọ̀ lé mi jáde ni. <laughs> Well tó bá jẹ́ wípé ojúwó obìnrin ni <laughs> ẹni tó ń sọ yìí ah most definitely ló gbọ́dọ̀ jowú ah because the way tiwa àti Bọ́láńlé fi ń relate ah, ah ó oh, oh, serious but you should have just explained ó yẹ kó ṣàlàyé fún bóyá jẹ́ náà ọ̀sọ̀ kò yẹ kó le tó yẹn. ah ṣàlàyé ṣe bẹ́ẹ̀ ń bá béèrè ọ̀rọ̀ lèèyàn ṣàlàyé ọ̀rọ̀ fún bros kò gbọ́ anything kò béèrè anything lọ́wọ́ mi ó kọ̀ dẹ̀ lé mi jáde just like that <laughs> ẹ̀yin náà mọ̀ bí ọ̀rọ̀ wọn ọmọ olówó yẹn ṣe rí náà ó kọ̀ lé mi jáde ni. súnmọ́ hmm, olówó ni. ẹ fẹ́ gbọ́ sá <laughs> wọ́n ní dẹ́ndẹ́kú owó sá burúkú owó wà lọ́wọ́ ọmọ yẹn ṣe rí ọmọ yẹn gangan ló yẹ kó máa pè ní abọ́láńlé kò kì í ṣe bọ́láńlé títí wa ó ní kì í ṣe bọ́láńlé tiwa well well ó bówó ńlé o kò bówó ńlé o ó bọ́lá o kò bọ́lá o iná sponge tó wúrú wà yẹn tó tiẹ̀ jáde lóòrùn gànjọ́ láì jẹ́ kó mú anything yẹn o ti ní girlfriend o. Ah, ah. ẹ̀gbọ́n tún bẹ̀rẹ̀ pẹ̀lú títí wọn nìyẹn mi ò tí ní girlfriend bíi ti báwo náà ah, ẹ wo ẹ ṣáà bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo àwọn àpárá tẹ bá ń dà yìí. ọ̀gá lọ tẹpá mọ́ṣẹ́ interview tó ní láàárọ̀ in fact lọ múra fún kó yé máa wá gbogbo àwọn shortcut òṣì tó máa fi wá àwọn obìnrin káàkiri kọ̀rọ̀kọ̀rọ̀ o ò tí ì girlfriend. ẹ wo ẹ̀gbọ́n mo ti gbọ́ yín oorun gan ni ò tí ì dàbí pé kí n lọ sùn padà ló ń ṣe mí ṣe wà àwùfù jẹun àwùfù ẹ̀chì kìíní kan àwùfù náà ló dá ẹ̀ síta yẹn. tó bá yẹ pé òhò ló wà nígbà yẹn kọ́ kó yẹ pé kò sáṣọ lọ́rùn ẹ̀jọ̀ ìwò ni bá tiẹ̀ jáde. mi ò ọ̀nà sáré ìròyìn dẹ̀ yìí sọ yẹn bọ́ ó dà ní pé àwọn afi yín sílẹ̀ kémi tẹ̀ lọ sùn lọ́sùn kò yé mi last statement yín. ò ní jẹun. oúnjẹ <laughs> ṣe fẹ́ gbọ́ tí mo bá fi omi kan ẹnu bí mo ṣe wà yìí mo lè bì àbí kán wá tò mí kúrò níbí ọmọ yẹn ti bọ́ mi pa mo ti yó kan fún. that's good ó ah. bọ́ ẹ pa ó dẹ̀ tiẹ̀ jáde kudos to her ọ̀dẹ̀. ẹ̀gbọ́n yín lẹ́mọ̀ ajá hmm. máa dọ́gbọ́n yọ̀rọ̀ lára mi. Mm. nonsense now. What is it? Just fucking leave me alone. Kí What is it? Ah. Afa, ṣé wàá not sọ to tó lọ? Ah, wọ́n wá wọ́n ní kí n padà wá ní o, mi ò story tó kàn sọ jargon tó ń sọ pé nítorí ayé tiwọn á tó two or three days mo ṣe wà yìí kọ̀sáré fún wọn ní fọ́màtì kan lásán wọ́n dẹ̀ wò pé kìíní wọ́n gbà sí ni straight wọn ní choice sọ lẹ́yìn omi tán fẹ́ lò ní ẹ̀ wọ́n fẹ́. Ah. ọ̀gbẹ́ni kò sì dá mi darí kí lẹ̀ ń sọ lọ́jà rí ẹ̀gbọ́n. àti pé máa lù sí kinní yẹn. àmú mọ̀ náà fi mí lẹ̀ àkínní. calm down bright hold on. wọ́n ṣépè fọmọ yìí ni. now tí n bá ṣe mistake tí màá máa kálé ní èjì o àti tó one hundred and twenty-eight times or one and fifty times tọmọ ti ń pèyè láti ìgbà tọrọ ìtìṣẹlẹ̀. irọ́ ni ah, ẹ̀gbọ́n ooo ah, bros ẹ̀yin gan lájàsà gan lẹ́nu èwo ni one hundred and twenty eight times gbogbo ìdókòmí náà ti ju yàrá one twenty five àbí one twenty six ah, lọ. kí ló mú ẹ ṣé yàtọ̀ wa wà láàrin ẹ̀fà àti èjì. <laughs> yàtọ̀ wà odidi méjì lẹ àìrọ ìrọ kò tí ì tó bẹ́ẹ̀ kò tí ì tó bẹ́ẹ̀ mo lè ṣe wa èmi ń gbádùn ẹ ni o mo fẹ́ tọ̀mẹ́ǹtì ẹ gidigidi bẹ́ẹ̀ tiẹ̀ ọmọ yẹn yà wèrè gan. so o lè pè é pẹ̀lú gbogbo tó kó bolẹ̀. ẹ̀gbọ́n kí expect náà yín náà ẹ̀ wọ ọmọ ẹ wọ ọmọ kí ni àṣẹ ìfọ ni fine boy lọmọ látòkè délẹ̀ jẹ fìyẹlẹ ìgbọnjàre ọmọ dùn látòkè délẹ̀ mo tún wá mèrè ṣe ló kò lè kò fi yẹn ṣeré rárá hmm. kò fi yẹn ṣeré o tó bá ṣe yẹn ó lè pààyàn torí ẹ̀ tàbá kira mọ́lẹ̀ báyìí nínú yàrá. tábà tara wa. Mm. tá a bá ní kan tá a bá ní tọ̀nà wa ó try ah níjọ́ tí mi ti wà lù yìí mm. àwọn ọlọ́kàn gbowó mi ni ó wèrè eh. gan wèrè wèrè yẹn Juliana àbíké ló ń jẹ ó ti ah. èmi mò ń san bílè mò ń san wọlé eh? ẹ̀gbọ́n ah, irọ́ irọ́ irọ́ ah, ẹ má jẹ́ kọ́ mọ́ máa fún yín Amẹ́ríkà ní kíni Juliana ò mo lọ́mọ tó ń ṣe bí ẹ̀sùn yẹn náà irọ́ irọ́ hmm. mo ṣe ẹ̀sùn ẹ̀sùn ibi tí lèmi máa ń pè é pé ìyàwó ti dé tẹ máa fẹ́ o. Ah, jẹ́ kí for any candid advice. Okay. fine àmọ̀wọ́n mi kó ẹ jẹ ó dẹ̀ love ẹ mhm. meanwhile <clears throat> àwa náà la <laughs> àwa náà la jẹ́ kí ó rí bẹ́ẹ̀ ah, of course na iṣẹ́ tiwa ni eh, because n eh, táwa gan ò lè ṣe fún ẹ nílùú yìí yẹ́mi ah, ah, mo gbó fọ́kọ̀p tó ń fọ́kọ̀p ni eh, jọ́ọ̀lì mi ẹ bá tiẹ̀ jáde rí kó lè ó dẹ̀ lé jáde lóru níwọ̀ oye tọ́. kò ní choice bó ṣe wà yẹn sẹ́ ó máa fẹ́ pè mí dákú ẹ mú ìgbà àwọn ọ̀rẹ́ gan ti pè mí mi ò gbé ó ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ kiri ni ọmọ yẹn ya wèrè gan ó ah, san lórí gidi. at the end of the day it's, it's not acceptable it's not so advice if you are friends ni pe number one silence that phone for me or block in fact the best is block her. ẹ̀gbọ́n ẹ má lọ bẹ̀ ọ́ ẹmẹnu kúrò mẹyìn ah, ẹgbọn tẹ n sọ náà kí n block ayé ẹsẹ kí n block atm tó ń pọṣu tó ń jáwó lọ́wọ́ àìní ah, ò lè block ẹ ah. ṣé orí ẹ pé wa. mo mo ti dán. bó ṣe ń pè yẹ tí mo fi ń ṣakọ yẹn the more tí mo fi ṣakọ sí mm-hmm. tí bá máa finally lọ ṣe mistake tí mo lọ gbẹ́bẹ̀ lásán ẹ fẹ́ mo yìí tó máa já fún mi bó ṣe wà yẹn ni eléyìí atm nìyẹn. bright bright ká máa tàn àwọn ọmọ yẹn náà fún ẹ. Ah, <gasps> ọmọ yẹn náwó fún wọn àtẹgàn ni yẹ o gbìyànjú. yẹn rò pé eléyìí tó ti gbà yẹn náà ti tó blọọkì ẹ kó má di tó bá wọn. kébí wákì ni mo ti gbà tí mo ṣe mẹ́yẹ bọ̀ lápò. Ah, irọ́ o ẹ wá gbé ọmọ yóò jẹ́ kí lóorun ah, sùn. ẹ wo ẹ lògùn oorun ni o. ẹ wo ó ṣe wà nìyẹn o. láṣẹ òkè ń bá ṣòkò tó ẹ mú tó wọn máa sọ èdè Oǹdó ẹ ọ̀gá mi. ẹ ẹ fìyẹn lẹ a dẹ ti débí nìyẹn àti expose ah kí ló dé ah eléyìí a máa gbára wa gbẹ ni. anyways anyways lásán lè rò pé mo forí ti kú ni ọmọ yẹn ya gan gidi ni. we try we try but at the end of the day just be careful eh, ah. eh, láti wà very very careful fúnra àwọn ọmọ báyìí fúnra àwọn ọmọ tí wọn tán lè sọ̀sán dòrò láàrin ìṣẹ́jú kan careful. ẹ ti máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí ẹ̀ pé báyìí akọ̀rẹ́ dé. bẹ́ẹ̀ ni kò ń bẹ àsundà ìgbéhàndà ìgbà wọn fẹ́ kó dé àbọ̀ ń bóbò mi ni. bóbò yín bíi ti báwo ẹ̀gbọ́n ah, ah, ṣé ń wá èmi ni mo ti ọ̀dà àṣebójú ni mo ṣe ọ̀dà láti bíi thirty minutes ago ó máa tó dé like ten minutes time ó máa dé bí ẹ má wọrí. Ah. òun náà lẹ ti mú gbogbo ọtí tán yìí o ṣé mò ń bó kí ló ṣẹlẹ̀ ẹ mú nǹkan gan o láì ṣe brewery. Doris jọ̀ọ́ ṣàánú mi mo ti fẹ́ kú báyìí jọ̀wọ́ bá mi nílé ṣàánú mi. ẹ Doris. tó bá fẹ́ kú ló kú ní àwọn ah. ṣé nílé ìyànṣẹ́ ti ń kú ni. Doris má sọ̀rọ̀ báyìí I am seriously very very sick please I need you right now. ṣé o deserve kí n bí kọ́ ẹ ṣá mo kàn mọ́ mọ́ bí kọ́ lọ dé ní kí n gbọ́ngàn tó fẹ́ sọ kò yẹ kí n bí kọ́ ẹ at Doris Joshua Nuri. Asoroba. Doris, please come to my aid. Doris, hello. torí ìṣòro ara ń ro mi rájú mi mú. dìde jọ. tí wàá yẹ pé mo kò rọ àwọn dáadáa tó máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó lè wá pé kò yẹ kí n wá bí rárá. ẹnu ṣùpàṣùpà. gbé kinní yìí mi ìjàre kí ni mo díẹ̀ sí kúbẹ̀tì lọ sísàlẹ̀ ẹ bó ṣe ṣe bí aláàmì samaria lórí ẹ bá pé ń sin wá da wèrè ìbò lè ní. ẹlẹ ẹlẹ ẹyà o lè kọ actually mo mọ̀ pé kàn wọ́n tí ti géètì ọ̀run bọ̀ sí èrò pé ó fẹ́ kú báyìí. Ah. Hmm. dáadáa iná ní ká máa wò ṣẹlẹ̀ ibi fáyìn. kí ló táyé wa ta báyìí. rọ̀rọ̀ wo nìyẹn tàbí báwo o rí bó ṣe ń gbóná fò bí ẹni tó fi nǹkan ṣe ah, ṣé nítorí ọkùnrin ló ṣe dà báyìí jọ sọ fún mi ìgbà tó mọ̀ pé lọ́ọ̀fẹ́ tó yìí kí lè tó tì síta in the cold. Ah, I don't know what came over me. jẹjẹ yẹn jẹyẹn I don't know what came over me wàá fi wàdùwàdù wàá fi ṣe nǹkan tán wàá máa ṣojú bẹ́lẹ̀bẹ́lẹ̀ ní pé no o ò ṣe anything. Ah. Mm, nǹkan Doris bó ṣe ń sọ̀rọ̀ sí mi yìí náà pọ̀ Joshua lè bá mi bẹ̀. Can you call him for me? Yeah. Kí n bẹ̀ pọkùnrin. Ṣé o lè tó yẹn ni? Jọ bá mi bẹ̀. Please. Mi ò fẹ́ mo lè bẹ̀ pọkùnrin o. Bọ̀ <sighs> wá wà òkè pẹ̀lú ìṣọ̀kan. kọ́ọ̀lù sísí ẹni mo gbàgbé tó jáde nínú ilé sí dáríjì ọmọ yìí kó gbójú kúrò gbogbo bóyá ń sunkún lórí fóònù tó ń ṣe mímí kò tẹ ọmọ nǹkan tí mo lè sọ mo ṣáà ní kó calm down dáríjì náà kó gbàgbé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. ẹ̀gbọ́n èmi ò tí ì ṣetán láti dáríjì ọmọ yẹn gbogbo bí mo ṣe ń tọ̀ mẹ́ǹtì ẹ̀ tó ń sásókè sásódò kiri tó ń sọ pé kọ́wọn èèyàn máa bẹ̀ mí gbogbo ọmọ ọ̀rẹ́ tán ìyẹn gangan mo ṣe ń tọ̀ mẹ́rin tẹ̀ ń gbádùn ẹ̀ lọ́wọ́ bó ṣe wà yẹn ọ̀ǹtì torí ẹ̀ bá tó pé kó realize pé òun ya wèrè ẹ̀hẹ́n bí ọkàn mi á balẹ̀ máa dáríjì but for now yẹn gbádùn ara mi o. right kí ló ń expect ìwọ fúnra ẹ ló sọ wípé bipolar lọmọ yìí ok definitely nǹkan tó ń ṣe kò mọ́ dáríjì kó let go tó bá ń òkè ń sin bóyá ń fún mi lẹ́sìnsìn ṣé kọ́mọ yẹn wá máa rí mi ní ìrì ẹni tí ò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó gbọ́ ni àbí kó rí mi bí ẹ̀gbọ́n tẹnu ò tọrọ àbí ẹ̀gbọ́n tí ò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ah, ẹ wo ẹ wo ẹ̀gbọ́n mi ò sọ pé ẹ tó bá mi sọ̀rọ̀ àṣẹfẹ ah, máa bá mi ṣẹfẹ máa ṣẹfẹ bá mi sọ̀rọ̀ tí ni wọn yẹn kọ́ ni mò ń sọ ah, ọmọ yẹn ya wèrè gan ẹ̀gbọ́n ilẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀mọ́ ẹ̀ ń tà ń sọ ok ẹ̀yin náà ẹ wo alẹ́ ọjọ́ tó tì mí tó kọ̀ tì mí jáde for no reason báyìí pé nǹkan ti ṣẹlẹ̀ sí ọ̀tá mi God forbid Eh, níjọ́ yẹn àbí bí ọlọ́pàá kò ti arrest èèyàn mi ò ní id mi ò ní anything with me kí ni mo máa sọ ń sìn. ok mo ti understand mo ti understand mo ti understand guy now nǹkan tí mo rò ní wípé kókó ṣe ọmọ sílẹ̀ at least o ti mọ̀ wípé ọmọ yìí kò bá ẹ lára mu jẹ nǹkan tó fẹ́ jẹ gba nǹkan tó fẹ́ gba àti lóòótọ́ pé owó ló fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ àbí jẹ́ gba owó yẹn kó o já dànù at least wàá lè settle down wà kúrò lọ́rùn mi wà kúrò lákàtà mi gbogbo bùkátà ẹ̀ tí mò ń gbé á tiẹ̀ kúrò lọ́rùn èmi gan wà lálàáfíà ayé ti tèmi. ẹ ẹ ń dọ́gbọ́n sí sí mi nìyẹn o. àmì ìṣègùn. ẹ̀yin náà mọ̀ pé ẹ ẹ lè lé mi dànù kò sí ibo lẹ fẹ́ lé mi sí náà kí ni mo ti ṣe gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yóò ti dọ̀rọ̀ à ń léyàn dànù pé kinní lórí ọ̀rọ̀ ọmọ yìí mo ti ń dóoru mu yín lẹ́yìn tí a ti sọ yẹn. o ti ń dóoru mu mi náà o ṣáà ti ń pawó mi tó ti pa náà lọ́wọ́ ẹ̀ ni. ṣé gbogbo mo ṣe ń wà yín kiri tẹ́ fẹ́ káka bí ọba àdún sínú mọ́tò tí ẹ fẹ́ sọ fún mi pé ẹ máa gbádùn ẹ̀. torí pé mi ní mọ́tò tèmi àbí. ìyẹn kọ́ là ń sọ. oṣù mélòó ló ṣe ń jowó oṣù méjì mo ti ń bọ́ ẹ láti more than seven years àbórí ẹ yìí ni. ọmọ yẹn máa pa ìwọ náà ló bipolar ni o ah, èmi ò tiẹ̀ pé wọn bí dako pa mí mi ò dẹ̀ tí ìrẹ́dí àti sílẹ̀ ẹ jẹ́ ká ṣe kí n jẹ owó yẹn kí n jẹ dáadáa kò sí kinní kò sí tó fi ń ṣèyàn ah mélòó kí ni mo ti jẹ mo ṣẹ̀ mẹ́rẹ̀ bọ̀ lápò ni o bros. advice tèmi ọmọ yìí dangerous fún ẹ ó máa pa ẹ tètè gba nǹkan tó fẹ́ gbà kò tẹ̀síwájú tèmi máa sọ fún ẹ nìyẹn gbogbo èyí tó ń bá káàkiri kò yé mi gba nǹkan tó fẹ́ gbà kó settle down kó wà ókè ó máa pa ẹ o. ẹ mọ ohun tó ṣẹlẹ̀ mo ti gbọ́rọ̀ sí yín lẹ́nu but ẹ kò fún mi ní chance kọ́mọ yẹn kò bẹ̀bẹ̀ bí i ẹ̀kan abẹ́ méjì sí kíni náà ti ẹ̀ ṣakọ díẹ̀ then máa wá gbà padà àti continue àti máa withdraw nínú ATM ẹ mọ bó ṣe ń lọ náà bros. mo ti gbọ́ sí i sí wàhálà. bros bros ẹ já lọ ṣe fàájì wa jàre kẹ fọ̀rọ̀ ọmọ yín lẹ̀. tó bá yẹ ẹ̀yin méjèèjì ẹ wọ kíchìn wá nǹkan tẹ́ fẹ́ jẹ mi ò ráyè gbogbo yẹn o. mo ṣe ń bá lọ ìdálẹ̀ o máa ní rọ́kọ̀. wá òru kí ló tọ́ sẹ́nu la ń sọ with confidence ah, ó ń sọ negativity ó dẹ̀ tún ní confidence pẹ̀lú ẹ̀ èmi máa lọ́kọ lágbára ọlọ́run ọkọ alálùbáríkà in fact wọ́n ní kò sunkún ara ẹ̀ nítorí pé èmi ti rí ọkọ ọkọ tó máa bá mi kalẹ̀ bright tèmi nìkan ìfẹ́ ayé mi gangan gangan èmi ti ní <laughs> ìwọ ni kò mọ bó ṣe fẹ́ ṣe rẹ̀. yẹnyẹnyẹnyẹnyẹn bí a ṣe jẹrin yẹn kan ó mọ bẹ́ẹ̀ ló lé bọ̀bọ̀ yẹn jáde ṣorí tó bá yẹ pé èmi ni bọ̀bọ̀ yẹn ni àlọ́ lámilámi téèyàn kò kí n ra bọ̀ ẹ̀ òun ni màá fi ṣe bóyá pray ni a lè padà sí factory setting because i don't get it. Ah! Doris mhm. kí ló dé o hate mi tó yẹn ni wá ètò ṣe máa pọ̀fọ̀ ńlá alọ́ lámilámi ó lè sọ pé o ti pẹ́ nílùú yìí. Ah, má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn now stop ẹ̀ ẹ wo girls I think I need you now ẹ jẹ́ ká jọ lọ bẹ́ẹ̀ bóyá tó bá rí yín bóyá o máa gbọ́ sí mi lẹ́nu I truly miss him and you guys know I love him so much. <laughs> ọ̀rọ̀ bàbá yìí máa ka lára o tó bá jẹ́ yẹn ni mo gbà ó ká mi lára ó ká mi lára mo lọ́ọ̀fẹ́ gan ẹjọ́ ẹ wá lọ bá mi bẹ̀ ẹjọ́ bóyá ó máa gbọ́. wo a máa ṣàánú ẹ because bó ṣe wà yìí ó sì kò àní kò lè jẹun bó ti ẹ̀ pẹ́ nu ẹ̀ ò kí ń rọ̀ ah. but kí la fẹ́ ṣe kí a ṣàánú ẹ. jẹ́ ká ṣàánú at least for the first time in her life she's in love oh my god ìwọ náà o ní sense of pity o ní compassion o ní empathy ṣọ́ra jẹ́ yìí èmi ni màá deal pẹ̀lú ẹ kí ni ìwọ fẹ́ jẹ. anything tó bá ti ní gbé gbogbo ẹ̀ síta. lẹ́ni tó síkì ó máa síkì gidi màá ní. <laughs> ọ̀rẹ́ jẹ́ ká fi sílẹ̀. what's that. Ooh, yeah, that's the place. Yo. Mm ẹwẹ nu ẹ akẹbàjẹ ah, òṣì ṣáláì kò máa gbádùn ah. so you start pay me now each time I massage you. I'll pay. Okay. Mm. oh. mm. Okay. Your Majesty. Mm? Can I pick my call? I don't pay. Uh, Sister Bolanle, of course. Oh, you can. Feel free to pick it. Okay. Hey babes. Ṣé ti rí ẹnu ẹni lèèyàn fi ń kọ méje? Ká ní tẹ́lẹ̀ ni, a kàn ló gbé kọ́ yẹn ni. Àtìgbà tí mo ti kíwèrè bọ́lẹ̀ fún, òun náà rí i pé ó yẹ kó ń máa béèrè lọ́wọ́ mi bóyá kó ń gbé kọ́ làbí <laughs> Okay, babes. Kí lẹ wá <laughs> wo má dá sista ló ń jàre níbo láwà jọ kán tí kán tó bẹ̀rẹ̀ sí ní disturb mi pẹ̀lú kọ́ọ̀lù necessary. wà wà wà mi ò fẹ́ àrìn fi hàn ìyá ọkọ mi ló ń bá sọ̀rọ̀ bẹ́yìn. ọ ìyá ọkọ ẹ máa pẹ̀lẹ́ níyà ọkọ ó di ìyá ọkọ ẹ̀yìn lẹ́sẹ̀ wà á bẹ̀rẹ̀ kí báyìí màsáàjẹ dáadáa lórí mi ò fẹ́ gbọ́ pé ò ráyè tèmi lálẹ́ yìí o. òye hmm. ọgbọ́n tó ń dá nìyà. ọgbọ́n yẹn nìyẹn <laughs> tí mo fáyà sí ẹ lẹ́ẹ̀kan yẹn ṣá. Ah, òun náà ni mò ń sọ níbo nìyẹn ti ti wá báyìí. Ah, ah, ó bẹ̀rẹ̀ nìyẹn èwo la mọ̀rọ̀ bí ní ọ̀yọ́ ibo ló tuntun fẹ́ wá bí òṣìṣọ́ máa pọ̀ dà yẹn. ó ní. àyà mi ṣe kìí ìyẹn pọ̀ o. kí n lo wá tí ì rí i àṣẹmẹyẹ bọ̀ lápò wa ń béèrè bóyá pupa ni àbí dúdú kí ni. sweetheart èmi ò pé ṣòwò tàgbà lọ́wọ́ yẹn ò ti hmm. tó bóyá ká filẹ̀ kí ó máa bá tiẹ̀ lọ hmm. nínú kú yẹn pọ̀. ó ga ẹ máa bá tiẹ̀ lọ. ẹni bá rí nísìnyí bó ṣe ń ṣojú smell smell wọn máa rò pé aláàánú samarieta kan ti tán síbi kan ní ìwọ kò sójú àánú kankan lójú ẹ rárá o ah! ẹ mo mọ̀ kó pọ̀ but nǹkan tí mo kàn ń wò ni pé kó má dàbí pé èèyàn náà jẹ́ aláṣejù ah, èmi tí ẹ̀ ń wò kí tá a bá ti gbà tó bí five hundred thousand dollars yẹn. kí ni. Ah. Ah, ah, babe kí ló dé náà kí ló ṣe ẹ eh? ah, ọmọ ò ń dáyàjá mi o kí ló ṣẹlẹ̀ mélòó kí ni mo dárúkọ ṣé tó pé mi ò pé one million. tọ. ó gọ̀ gan-an tèmi hmm. èmi mò ń mo ní password ẹ̀ lọ mò ń control ẹ̀ gidi ni bí mo ní mo fẹ́ two million ó lè fún mi. so gbogbo nǹkan tí mo kàn sọ yẹn ní pé ń sìn anywhere tá a bá fẹ́ lọ in the world ó bá bó ṣe nàìjíríà náà la fẹ́ lọ ká dẹ̀ start life wa fresh ká relocate ká bẹ̀rẹ̀ sí ní jáyé orí wa àbí. Ah, kò tiẹ̀ síbòmí tá a fẹ́ lọ nàìjíríà ni nàìjíríà ló dùn láti bùgá àwọn èèyàn hmm. oh, àgàgà tó bá kọ́kọ́ dé láti ìlú òyìnbó náà mm-hmm. ṣé ló wá dàbí ọlọ́run kékeré kó tún wá lọ mọ owó dé tó lọ kó o dé bó ṣe lọ bí ẹlẹ́dì eh? tó dé towó towó tó gbé gara dé tó buga àṣeré rédíì tó tá lẹ́nu. màá gara tán eh, five hundred thousand dollars ah, ah. lásán màá kọ́kọ́ lọ ra lé sí um, orange banana no orange island ah, láti orange ah owó yẹn. ó bẹ̀rẹ̀ o ìwọ ló ní ká má ṣe ju o. Ah, oní nàìjà amẹ́ríkà lọ ti mú yàn ta ló fẹ́ mú ẹ nàìjà òótọ́ ló òótọ́ ló pa a ti máa kọ́ lọ ra lé sí Orange Island mm-hmm. láti bẹ̀yẹn náà máa lọ ra bẹ́ẹ̀n sàn ṣe bí àwọn ọmọ tó ṣògbó ni. ó ṣe mọ̀ mi oyè kò gbà sílẹ̀. Ah, ah, mo tẹ̀ tí ń wo orin ẹ̀ látàgbà ó ló tún lọ ṣe irun wo hàn bí ẹ̀dá mo rò pé ò ní béèrè ni mo ń rẹ kẹ. tí mo mọ bí irun ẹ ṣe gùn tó owó bá dà ló ń jàre èmi àtàwọn pàdé mi kan lájọ fẹ́ déjà mọ́ fẹ́ déjà mẹ́ríkà mo kọ̀ pé kí n kọ̀ sáré àdìmọ́ kí n tẹ̀ tún look òjò wọn <laughs> ọmọ mi <laughs> já wé ẹ mi tó dà tó mọ̀ ṣeré. kí ló fẹ́ jẹ. <laughs> Ah, kí ló wá wà lé báyìí kàmákò rẹ̀ bí ń pa mí. kò jẹ́rìí ẹ̀ ẹ́ níbi mi ọlọ́wọ́ síbí ah, ó ṣe. gentle madness every day and night gentle madness everywhere you go. Gentle madness every day and night. Gentle madness everywhere you go. Yeah. Baby, Kill and joy, jó to be tó fi jólẹ̀? Ọ̀run yàbọ̀ ọ̀rọ̀ ẹnìkan kọ́. Irú kìlẹ̀ ìgbà mo bá sọ mọ́ ní. Ah, no kò yẹ kí wọ́n fi ibẹ̀ bọ̀ wọ́n sọ fún mi pé òun lòún right mo ní à ah, èèyàn kí n dédé assume especially tó bá jẹ́ pé ẹni yẹn ti sọ fún ẹ tẹ́lẹ̀. babes. ẹ wọ́n ṣépè fún ẹ pẹ̀lú ìṣòro tó ń jó ni olórí kùkù yẹn ah, ah. o wá mọ̀ mọ́ o gate set ìdí ẹ o nà ìdí o gbèdì wá síbi tí ọkọ mi wà ọkọ mi wá ń wò directly ayé ló fẹ́ bàjẹ́. kò rí bẹ́ẹ̀ no no calm down now. kẹ́mi calm down ó fòǹde gbá mi ni kẹ́mi máa ní sùúrù. public place la wà. kí ló kọ́ mi sẹ́mi jẹ́ public figure. gentle madness every day and night. ẹ ló bàdá kiri ah. ẹ ẹ ẹ ká sàn án ah, ah. olórí ẹbí kú èmi ń bẹ lọ́nà ẹ̀pẹ́ lẹ́kí ni ìsinmi rẹ lọ́ra fáàtì lẹ́kọ̀ọ́ ni ẹ̀ẹ́dẹ́kun ẹ̀ mọ́mi jí o ẹ̀ẹ́dẹ́kun èlò lẹ́la kó sí láti ìgbà tẹ́ra. ẹ wo ẹ sí bọ̀tà ẹ kú ọ̀rẹ́ èèyàn ẹ sì ń jarí. ẹ wo ṣẹjọ́ ìgbọ́rọ̀ ọ̀dùnkù sí ẹni tó lè mọ latest price ẹ pè yàgò jù. ẹ ẹ dákun gbọ́ torí nọ́mbà yàgò jò wọn lọ́mọ yẹ kó sí. ẹ wo ẹ̀gbọ́n ẹni ó ní kẹ́ ẹ béèrè lọ́wọ́ ìyàwó òye pé lè lọ́ra pósí tó fi sin ọmọ rẹ̀ wọ́n fẹ́ kó bá yín ni o ìyàwó òjò tó darú pósí ó nífọ̀n olè kan náà ni o tẹ́ lọ bẹ́ sínú pósí inú oko gbèsè lẹ́kùú sí lẹ́yìn tí mò ń wò tẹ́ ẹ̀sán mọ́ náà. olórí ẹbí tiwa náà kéré a pósí fún wọn bó ṣe ká sí ọrùn wọn. ẹni sùúrù ẹni yóò wúláríwó wèrè sáàrí kòtò lójú ọ̀nà ni. kájẹ yìí ọ̀rọ̀ kí ló fẹ́ sọ̀bọ̀ ní. ala ala àgbàlagbà lẹni tó ń ga jà. àgbàlagbà ọ̀dà yẹn lọ́mọ. ọ̀yà níjọ́ mọ̀ pé mi mọ̀ lọ́kọ̀ yìí. àgbàlagbà ní bẹ́ẹ̀ bá sáwọn. mo bá bá bá bá ilé ọ̀fọ̀ ilé ẹ̀yà rẹ̀ fẹ́ ilé ọ̀fẹ́ kọ́ ilé ẹ̀yà rẹ̀ fẹ́. ayé ayé ó jẹ́ mẹ́rin. mo ní kọ́ ló ń bá bàbá wọn lè lu mí bàbá wọn lè lu mí bàbá wọn lè lu mí bàbá wọn kẹ́ wọ́n wẹ̀rẹ̀ kẹ́ lè lu mí bàbá. ẹ wo bí ṣe ṣe bàbá ẹ̀ bùkátà òfin. Matan Matan ọlọ́run tó ń sebẹ̀ kó oúnjẹ àrò ẹ̀ ọ̀rọ̀ wa ò ní sú ọlọ́run kò ló sú òun. Your interview, how did it go? It was cancelled. Oh. Guess what? Hey. What? Eh, it got me car. Are you joking? I'm not joking. So one beautiful girl can keep you on the phone till this late. Um, is your mom in town? Yes. Fún mọ́mí seven thousand at least kí ló ń jẹ? Ẹ kọ́ larúgbó ìjẹ òbí, àwọn nǹkan mọ́ínmọ́ín làwọn àgbàlagbà máa ń jẹ, wàhálà mọ́mí pọ̀ lórí oúnjẹ. Àwọn èèyàn tí ọkọ rẹ̀ ní tó fẹ́ kò ń ṣe regular people bíi tiyín báyìí. Ẹ ṣáà mọ̀ pé lọ́wọ́ ọ̀gbìn nìkan ní ìbẹ̀rẹ̀ owó ìtì láti fẹ́. Ó wà ní lọ́lọ́ ìsìn kélé ẹ lórí. Ìyá ẹ wà nínú òjò, ó wà nínú òun tí yóò bá tẹ̀ ti dàgbà oúnjẹ wọn ò kí wọ́n lẹ́ẹ̀kan bíi bẹ́sikẹ́ẹ̀tì tí wọ́n ti mọ́ mi dẹ̀ gbọ́dọ̀ mọ́rọ̀ oúnjẹ ní kókó kọ́lẹ̀ wà nínú ọ̀kadì orí ẹ̀ rẹ́sì náà Gentle madness everywhere you go. Gentle madness every day and night. Gentle madness everywhere you go. Yeah. Baby, kí ló ń jó ẹ lọ́wọ́ tó fi jólẹ̀ ọ̀run yàbọ̀ ọ̀rọ̀ ẹnìkan kọ́ irú kí lèyí o ìwọ bèbí irú kí lèyí o bèbí ìfẹ́ ni mo ní sí ẹ eh, eh. ìfẹ́ tí kò lábàwọ́n ni. for better for worse la ó jọ no matter what happens.